wala budda min ilgahiya kò síyèméjì bí ká kanṣu mọ̀lúdi ní jìbìtì nù ó ní kò síyèméjì níbi káwọn kanṣu mọ̀lúdi lakin ṣùgbọ́n o ilgha almawalid gbẹ̀yìn olóhùn kanṣu mọ̀lúdi yahtaju ila shaja'atin èyàn nídìí akin akin ní ọ kanṣu ẹ̀ tó ó ti rí ìdíjòkó wa ila ta'awun a sì nídìí ká sàṣepọ̀ ká wà ràn lọ́wọ́ bí il aihad fún gbogbo organisation tí bá ń ṣe ká bá wọn sọ̀rọ̀ wà á la ara sí a ẹni tá a kọ́kọ́ dájú ọ̀rọ̀ yìí kọ́ aziari ni ọlá aziari la wọ́n kọ́ dájú ọ̀rọ̀ mòlúdi kọ́ ẹ dákun ta la wọ́n dájú tilẹ̀ yìí kọ́ ẹ bàbá wa tẹ wà ń lọrin bàbá kanṣu mòlúdi tala dájú ẹ̀ kọ́ wasalaamualeykum wa rahmatulahi wa barakatu. ìbéèrè pọ̀ lẹ́yà yìí àmọ́ ọjọ́ ti lọ one thirty gẹ́gẹ́ láàsì dìde ní bíbà àmọ́ ní ká mú béèrè kan àwọn dr abraham ní ká mú kan dr akorede náà ní amú kan kọ́ ajẹ́ méjì <laughs> wọ́n ní àwọn fura pé n ti ń ṣẹlẹ̀ ń bi mòlúdì nípa pé tí wọ́n bá ṣe mòlúdì yẹn wọ́n ń gbé sálẹ̀ àkọ́kọ́ náà alẹ́ ní sábà máa jẹ́ àṣemọ́júmọ́ ni ẹlẹ́ẹ̀kejì ni pé ọ̀pọ̀lọpọ̀ bí àwọn mòlúdì mi ti máa ṣe ọ̀kẹ́ sáláì má ní sáré kan tí wọ́n lọ lè bùkún rẹ̀ bí wọ́n bá ṣe tán ni àbí wọ́n dàpẹ́ síbẹ̀ ni o pé ẹ bá wa pàkíyèsí lábẹ́ àwọn àmọ̀ràn tẹ́ ń kà ní. abdullahi na ṣetán rajin ọ̀rọ̀ méjèèjì yẹn ó jọ bẹ́ẹ̀ ni omi ò rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ because ń bẹ nínú àwọn àfa onímọ̀ tí wọ́n jẹ́ ar-rasikhuna fil ilm tí wọ́n dẹ̀ bẹ̀rù Ọlọ́run Ọba tí wọ́n gbọ́ àgbọ́yé ahkamul kubur tí wọ́n wá ní mẹ́ni wọ́n gbàgbọ́yé wọ́n gbàgbọ́yé ìdájọ́ sàárè nínú Islam pébò là á ti lò pẹ̀lú sàárè ṣẹ̀ríà ní ẹ̀kọ́ tí fi bá sàárè lò bó là lò pẹ̀lú sàárè nínú Islam wọ́n lẹ́kọ̀ọ́ ọ̀dẹ̀ jìnnà wọ́n ọ̀dẹ̀ jẹ́ débi àlà Ọlọ́run níbẹ̀ ṣùgbọ́n wọ́n rí mọ́wùlúdì ní ìbáàdà irú àwọn Imam Sayuti irú àwọn Imam Sakhawi yẹn irú àwọn àáfàá bẹ́ẹ̀ náà ṣẹ́kù lórí ilẹ̀ wọ́n lè mọ́pọ̀ lọ́dọ̀ wa ń bí tó ṣe pé ọkàn ní ìmọ̀ ni pé takriman rasul wa ta'dhiman li mawlidihi kò fẹ́ ṣírù kankan lábẹ́rẹ̀ ṣírù kankan kò sí lábẹ́rẹ̀ a lè ṣèdájọ́ ká kó gbogbo wọn papọ̀ amẹ́nitọ́ bá rí i pé òun tún ń sin sàárè lẹ́yìn mọ́wùlùdí ṣírìkù ńlọlẹ̀ sàdúrà mẹ́rin yọmọ olùdí kóyàn káàkiri máa lọ bẹ sàárè káàkiri irú ẹ̀ wà ní masáré rẹpẹtẹ sàárè rúfa yìí àti mo wílẹ̀ kan wọ́n ń lọbẹ̀ irú ẹ̀ wà nílẹ̀ haúsá mo dé kánò náà mo kan rú ẹ̀ ìbẹ̀ náà káàkiri ó ṣeéṣe kọ́ wà nílẹ̀ yorùbá náà káàkiri báyìí náà gbogbo orú eléyìí ń gbogbo orú eléyìí ń kò bá sẹ̀rí ọlọ́run ní ọ̀dọ̀ wa ń bíbà ilé ìta ṣàkíyèsí kálukú mú táìmù tí ọba rí bi kó àwọn èèyàn jọ ni ẹlòmíà mú àárọ̀ sunday títí dìrọ̀lẹ́ ẹlòmíà má àárọ̀ sátidé ẹlòmíà má lẹ sátidé mọ́júmọ́ sunday mi ò rí ka mi ò rí ka mi ò dẹ̀ tí ìrádi dájú tó sọ pé dandandandan mòlúdi gbọ́dọ̀ jẹ́ alẹ́ àbóníṣàlàtì kà àbóníkankan ìmọ̀ mi ò débẹ̀ èyí tí mo rí tó kílẹ̀ àsìmí ni pé kálukú máa ń mú táìmù tó bá di pé òun lè kó èèyàn jọ wasalaamu aleykum wa rahmatulahi wa barakatu. ṣé àwọn èèyàn ọ̀rọ̀ ayé wa náà ni wọ́n sì ti sọ fún wa pé bídíà náà ni ká tiẹ̀ sí tẹ́lẹ̀ àtẹni ó fi sọ́sà àti alálẹ́ náà ká jìnnà sí méjèèjì náà ni. wọ́n ní àwọn èèyàn gba fọ́ọ̀mù kàlá ìpẹ́ nísìn fọ́ọ̀mù akọ́rọ̀ bóyá fọ́ọ̀mù umura ni àbí ti ájì àwọn padà rí pé àti fọ́ọ̀mù àti olèsè mólúdì ní káwọ́là ni wọ́n ní ẹ dákun kẹ̀tì bá wa sọ fún àyàn pé irú fọ́ọ̀mù eléyìí bò lè tó jẹ́ kọ́dà àwọn èèyàn ń sọ pé ẹ dákun ká máa sọ fún àwọn èèyàn gbogbo àwọn tẹ́lómi òye ká má da kọ̀ọ̀ràn kan ni àwọn rò bí múra ni wọ́n tún lọ lè ṣe níbẹ̀ àwọn náà bá tún sáré sí fọ́ọ̀mù mòlúdì ní káwọ́là ẹ dákun wọn ni ẹ gbà wá o. A'udhu billahi minash shaitani rajim àkọ́kọ́ náà tí wọn bá ti wá gbúrú ẹ̀sìn ẹ̀mí wọn yóò dìde sí i ẹlòmíì káwọlà ti ń lọ ń dá owó ẹ̀ ló ti kọdún kan pẹ̀lú àníyàn pé mi náà fẹ́ dé káwọlà kí n sin lọ́hùn iṣẹ́ wa ló kéré àwọn alùsùn náà wal jamaa a gbọ́dọ̀ ní àwọn ìjókòó tí ó kúnná gbogbo erigun gbogbo mọ́sálásí káfi ṣe tafsir ìlà èèyàn lójú ìjúwe ẹ̀sìn fún àwọn èèyàn ìtí ń jẹ́sìn iṣẹ́ wa ló sì kúrú ṣe é sì mọ̀ pé náà ọlọ́run kó san bàbá tó bí wa lẹ́sàn-án rẹ̀ àdúrà wọn gbà lérí wa wọn ní kọ́lọ́run rẹ bídí àṣetánì ńlẹ̀ kó gbé súnà lọ́lọ́run ṣe ní ká jáde níwò yìí gbígbà àdúrà wọn la fi jáde àfi ká ṣiṣẹ́ tọ̀ ọ́ iṣẹ́ wa ní ká jẹ́ ọ̀pọ̀ tọ́ra àwọn yẹn tí wọ́n á fọ̀mù fún yẹn juhala ọ̀pọ̀lọpọ̀ wọn kò yé wọn àwọn gbà pé lọ́ọ̀sìn lọ́hùn ni bí ìgbà tí wọ́n bá mú yàn lọ Pakistan náà ni láwọn tablig àtẹ̀ntọ́ eh, eh, eh, ètò nìyí náà tí wọ́n tọ̀ àwọn èèyàn síbẹ̀ tí wọ́n ní kọ́sùrù pẹ̀lú àníyàn ìbádà tó ipá àwọn afáàsù náà gbọ́dọ̀ ṣiṣẹ́ lédè àwọn nǹkan wọ̀nyí kó kó já àwọn èèyàn ìlọ́kàwọ́là lẹ́yìn sàmínà dín kò sí nínú ẹ̀sìn o kò sí nínú ẹ̀sìn kò sí nínú ẹ̀sìn ìta ní ìta àwọn àfẹ́sìn pé ń bí díà tá à ń sọ yìí náà òun lẹ́nu tó ń gun pléènì lọ́ọ́ sèwọ̀n èyí ẹsẹ̀ ńlẹ̀ yìí náà àpè ń bí díà tá ni ẹ máa lọ tú bá kẹ́ ẹ máa wọ̀ ọ́ náà lọ́n lérí ẹ̀ ẹ̀ tó à ń lọ káwọ́lá lọ́ọ́ sè é. ọlọ́run fèrè jìn ọlọ́run fèrè jìn ọlọ́run fèrè jìn yóò mú kí ọlọ́run lé ìkẹ́ ọlọ́run lé paba ìkẹ́ ọlọ́run lé paba àyèmàkan ló lé lọ àyèmàkan ni iṣẹ́ tiwa ni kájú ó tún pọ̀ ó di méní ẹlẹ́ẹ̀kejì ẹni bá ti ní fọ́ọ̀mù lọ́wọ́ kọ́ lọ lè gbowó rẹ̀ kìí ṣe tó ṣe tó gbalada léyìí tó kílẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ da padà kọ́ gbà kọ́ wa lọ lè sanwó umra umra ni wọ́n pè ọ lọ sẹ̀ríà kò pè ọ lọ Pakistan tẹ̀blígù ẹnì kò sì pè ọ lọ Senegal lọ́sẹ̀ olùdí èyí tẹ̀sí lọ lábúlé káàkiri náà kó filẹ̀ tàwọn etí àdúgbò káàkiri náà tẹ̀ ń lọ èyí láyé alùsùn ní ìdákọ nínú tá a fa súnà sọ̀rọ̀ afújù ní kọ́ máa dákọ hmm, à ń sọ̀rọ̀ ẹ̀sìn ní àtàjẹ̀tì ẹnìkan à ń sọ̀rọ̀ ẹ̀sìn bó ti yẹ kẹ́sìn orí àtàjẹ̀tì ẹnìkan àbúyàn èèyàn ní dákọ torí pé ẹnìkan kan ò sẹ́wà. naam dọ̀tọ̀ àwọn àfẹ́sìn là ń sọ̀rọ̀ wọn kì í sọ àwọn àfàsà ó dín àwọn àfẹ́sìn láfi ń pa àwọn àfa àwọn àfẹ́sìn bẹ́ẹ̀ wọn afa wa ń Cairo so ẹ̀sìn la ń yẹjú kì í sọ̀rọ̀ Saudi kì í sọ̀rọ̀ Cairo ẹ̀sìn. wọ́n kò bá dúpẹ́ fún àwọn afa wa Fadilatu Sheikh Imran Abdulmajid Eleha kọ́lọ́ kò bá dúpẹ́ fún yín bí wọ́n ṣe délé kó pẹ̀lú alihamudulilayi kọ́lọ́ kò tó bá dán padà àti gbogbo jama wa di rat party náà bí wọ́n ṣe dé pẹ̀lú alihamudulilayi kọ́lọ́ kò padà àwa tá a wá láti ilé náà pẹ̀lú bisimilayi kọ́lọ́ kọjá délé pẹ̀lú alihamudulilayi subhanakallah bihamdi ashadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.